yẹn what's that supposed to mean mo ní kẹ́ ẹ wọ́ ọmọ kan lọ sínú gbọ́ ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ lè rí ẹ̀ kí ni. but inú gbọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ òkèèrè a ní pé nǹkan tó àwọn afúnra wa tá à ń rí ń bẹ̀ kò yé wa bóyá òun ni o bóyá àti ẹ̀. ìbá àjẹ́ àjọ̀nú tó jẹ́ ṣòǹgó kó máa yọnú ní gbogbo ara báyìí ẹ mo fẹ́ kí gbogbo ayé kan rí ìwà bàjẹ́ tí honourable williams tó ń wù pẹ̀lú àwọn ará ẹ̀. you can trust me on this you have my word. tí ojú bá yẹ jù. kóhùn má yẹ wọn. okay boss. now i don't care what you do ẹ padà lọ in the next twelve hours. kẹ́ mọ́mọ́ yẹn wá fún mi. ọmọ mi Are you ready to talk now? Go to hell. We are waiting for your order. we are going back to that den. ikú tó bá fẹ́ pa ni kó pa ni tí ò bá dẹ̀ pa ni kó dẹ̀yìn.